أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة مريم يا أعوذ بالله من الشيطان الرجيم يا أبت إني أخاف أن يمسك عذاب إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان ولياً قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا adúpẹ́ fún ọlọ́ọ̀bá atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá rán sí gbogbo àgbáńláyé láti bá wa mú wọn láti inú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ abẹ́lọ́n bẹ́lẹ̀ dá wa kó bá ní fi àsọ̀láàtì tó pọ̀ fún ànábì àti ìkẹ́rẹ̀ àti ìgẹ́rẹ̀ kó máa bẹ fún un. lónìí ní tẹ̀síwájú pẹ̀lú bí tí a bá àlàyé alukur'ani dé ní àná nípa ànábì wa ibrahim alayhi salatu wa salam asàlàyé wípé ànábì ibrahim kí ìkẹ́ àti ọlọ́run bá kó máa jẹ́ tiẹ̀ kódà òun náà ni ó lọ́lá lẹ́yìn ànábì jùlọ lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sọ nípa ànábì ibrahim ó ní salawatullahi wa barakatuhu alaykum ahlal bayt innahu hamidun majid ọlọ́ọ̀lọ́n àti ìbùkún rẹ̀ kó máa jẹ́ ti àwọn ará ilé àwọn ará ilé ànábì ibrahim nílò pàtó jẹ́ wípé nínú sọlátùl ibrahimiyya àmọ́ sọ pé allahumma salli wa sallim salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim torí ọ̀rọ̀ lọ́n tó ní salawatullahi wa barakatuhu alaykum ahlal bayt asàlàyé wípé níbi bí anabi ibrahim aleyhi salatu wa salam bó ti pè àwọn bó ti pè bàbá rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ó ní yá abati ìrẹ bàbá mi inni akhafu an yamassaka adhabu min ar-rahman dájúdájú mo ń fáyà kí ìyàwó má lọ jẹ́ látọ̀dọ̀ ni ọba tá à ń sọ̀rọ̀ ń pa yìí ọba láàánú ni ṣùgbọ́n inna rabbaka shadidul iqabi wa innahu laghafurur rahim bó ti jẹ́ aláàánú yẹn náà bó ti jẹ́ oníkẹyẹn ìyá tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ iná ni Ànábì Ibrahim ti ń sọ fún bàbá rẹ̀ wípé ẹ̀rù ń bà mí kó má jẹ́ wípé ìdàkejì àánú lẹ́lọ́rí lọ́dọ̀ Ọlọ́run an yamassaka adhabun minar rahman fatakuna lish-shaytani waliyyan man huwa wọ́n ní alùwàlì huwa alladhi yalika alùwàlì yóò huwa alladhi yalika òun náà ni ẹni tí ó súnmọ́ pẹ́kípẹ́kí ẹni ẹni ọlọ́run bá sọ ó ní Allahu waliyyul ladina amanu yukhrijuhum mina dhulumati ila nur ọlọ́run bá ní olùgbáralé fáwọn gbàgbọ́ òdodo òun náà là máa ronú kàn kódà gbogbo ẹ̀dá nígbà tí ìpọ́njú bá dé bá wọ ìdá amásàmù mọ̀gbọ́rọ̀ bìlbà bọ́lá máa ń tẹ̀sán náà ìlà ìyá tí ìpọ́njú bá dé bá wọn nígbà tí wọ́n rìnrìn àjò lórí òkun òkun ọkọ̀ ojú omi ti fẹ́ fẹ́ ẹni tí wọ́n mọ̀ képe òun náà ní Allah ثم إذا نجاكم إلى البر إذا هم يشركون ثم إذا نجاكم إلى البر tọ́lọ̀ bàbá wa yé wọn tí wọ́n fi dé orí ilẹ̀ padà wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣẹ́gbọ́ sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala فتكون للشيطان وليا قل يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا أصلي إذا النبي إبراهيم كل الرحمن ọlọ́run bá sọ nínú àyà tó wá sáájú eléyìí wípé inna ash-shaytana kana lir-rahmani 'asiya dájúdájú àṣẹ ìbọn ẹlẹ́ṣẹ̀ ló jẹ́ sí ọba aláàánú jùlọ arrahman náà ni anabi ibrahim tún dákọ níbi wípé fayamasaka min arrahman fatakuna ṣe ìbọn wàníyà àwọn olùmọ́ni nínú àǹfààní tá mu níbi anabi ibrahim ti ń pe àwọn èèyàn rẹ̀ òun náà ni ìtẹ̀lé ìtẹ̀lé bí ti ń pè wọ́n nítorí kọ́ ti bẹ̀rẹ̀ òun náà ní ìmọ̀ eléyìí tí ọlọ́run bá fún wípé qad jā'anī mina al-'ilmi mā lam ya'tika ó ti dé wá bá mi nínú mà eléyìí tí ò ti dé wá bá yín fattabi'nī ahdika ṣirāṭan sawiyyan lẹ́yìn wá gbà náà ó tún wá bẹ̀rẹ̀ sí ní sọ fún bàbá rẹ̀ ìdí ó jẹ́ àtúbọ̀tán bú fún un nígbà tí ó bá tó bá tẹ̀síwájú lórí mímá sin àwọn ìtàsínsìn fatakuna lish-shaytani waliyya fi dunya wal-akhirah ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ nípa ash-shaytan àti ìdí ó máa jẹ́ ìpín àwọn tó bá tẹ̀lé tiẹ̀ lálùkìyàmù nígbà tó bá ti jọ̀gbìn lálùkìyàmù ṣèṣán yóò ti sàdéhùn àdéhùn náà ní í ṣe fún wa tí wọ́n fi ń tẹ̀lé àdéhùn lórí ṣèṣì tẹ́ bá tẹ̀lé tèmi ẹ yí lọ́la gbéyàwó ẹ kódà ẹ̀yin gan náà ní ẹni ọ̀la tẹ́lá àwọn mùsùlùmí wọ́n kàn tara wọn jẹ oríṣiríṣi àdéhùn aṣ-ṣaytanu ya'iduhumul faqra wa ya'muruhum bil fahsha ṣèṣán yóò máa ṣe àdéhùn fún wa àdéhùn òsì والله يعيد يعيدكم الفقر والله يعيدكم مغفرة منه وفضلا kí lọ́nà bá sọ nípa ṣèkọ́n nígbà tó bá ti jọ́ gbìyànjú kìíyàmá ṣèkọ́n ni wọ́n sọ fáwọn èèyàn rẹ̀ wípé kìí ṣe pípé lásán ni mo pè yín pípé lásán ni mo pè yín ẹ ti tẹ̀lé tèmi ìfowópamọ́ tipátipá mú yín ẹ̀yin lẹ́sì kára yín náà lẹ́sẹ̀ débi fala talumuni walumu anfusakum ma ana bi musrifikum wa ma antum bi musrifin inni kafartu bima ashraftumuni min qabl inna adh-dhalimina lahum adhabun alim fala talumuni ẹ má bú mi o láyé nǹkan gbogbo sọ tẹ́tẹ́fẹ̀kẹ̀ sí lọ́rùn pé kẹ́ẹ̀ tipátipá tẹ̀lé mi ẹ̀yin ló mú yín tẹ tẹ̀lé mi lónìí ẹ má bomi wà ló mọ́ àmúfòsàkùn ara yín gangan ni ẹ má bú ilé yìí jẹ́ ìfíṣẹ́ ìtàn tí ó mọ̀ sọ fáwọn èèyàn rẹ̀ láti fi yáàmà anábì Ibrahim wọn ń kìlọ̀ fún bàbá rẹ̀ فتكون للشيطان وليا má jẹ́ wàlíyù ṣẹ̀tọ́n wàlíyù hùnà fi dúnyà wà láàfíà má jẹ́ ní ṣẹ̀tọ́n láyé àtàlùfíàmù. Ànábì Ibrahim tún tẹ̀síwájú bàbá rẹ̀ wá bèèrè tí ó ti mọ̀ wípé ẹni tí ó bá sọ̀rọ̀ igbó gbogbo bọ́n bá ti gba ọ̀nà pẹ̀lẹ́ láti fi mú ọ kó tiẹ̀ gbọ́ òdodo kò ní gbọ́ náà ni. síbi ọlọ́ọ̀bá náà ló ní ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́ọ̀bá sọ ó ní ìnàgà látàdì ìmọ̀nà bẹ́ẹ̀ wọ̀lá ìnà lọ́ọ́nà yẹ́sì ìmọ̀nyẹ̀ṣà. Aya yìí ṣẹlẹ̀ ó sọ kàrífà nàbí sallallahu alaihi wasallam ní ìgbà tí ànábì kí àbúrò bàbá rẹ̀ tó sàgbẹ̀ bàbá yìí ti ń pọ̀ pàápù ìrẹ́ àbúrò bàbá mi àbòtọ́ọ̀lì ẹgbẹ̀ Islam ẹ̀jẹ̀ sọ́kẹ́lìmọ̀ yìí tí ìbá yín wá ọ̀nà tẹ́ gbà lọ láti yáma ṣé anabi sọlá islam nìkan kọ́ ló ti wà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ náà lọ́n àwọn olórí bùnmi náà wà ń bẹ̀ wọ́n sọ fún wípé ṣé ó fi ojú ọ̀nà bàbá rẹ̀ lẹ̀ títí tá nàbí ẹtí àbúrò bàbá nàbí sallallahu alaihi wa sallam tó fi padà kó sí oníṣègbè ọlọ́ọ̀bá wa sọ àyà kalẹ̀. إنك لا تهدي من أحببت fi ẹni tó bá wù ọ́ mánà ولكن الله يهدي ṣùgbọ́n ọlọ́ọ̀bá ní máa fi ọ̀nà mẹni tó bá wù tiwa òun náà ni ká ti sọ hidayatul irshad òun náà ni tiwa iná ni ti ẹni tó ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run báyìí náà ni ojú ọ̀nà mímà ojú ọ̀nà àjẹ́ náà ni ojú ọ̀nà náà ni wàlákìn hidayatul tawfiq ìdáyà káfí ní ti kò ń gẹ́ ọlọ́ọ̀bá nìkan ló di lọ́dọ̀ tí wọ́n sọ fún ànábì mi pé adigun ti kàǹkà tó rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní fi ọ̀nà mẹ́rin tó bá wọ̀ ẹ wọ́n wo bẹ́ẹ̀ ànábì ti fẹ́ràn àbúrò bàbá rẹ̀ tó pápá jùlọ àbúrò bàbá rẹ̀ yìí ó ti gbogbo méje lórí àfihàn ẹ̀sìn islam lọ́wọ́ tó ti kó jẹ́ kéfèé ànábì wàá rí nǹkan kan fi ràn lọ́wọ́ láti má wọ̀ náà sallallahu alayhi wa sallam àwọn ànábì ọlọ́run ọba wọn dá àmọ́ bẹ́ẹ̀ báwọn ti kàǹkà wájú ọlọ́run tó yẹn àwọn ò láǹfààní kan táwọn lè ṣe fẹ́rù kà àyàfi kí ọlọ́run bá kankan kí ó sàánú ẹrú yàn kó ti fi sínú kẹrẹ iná ni ànábì ọlọ́run ti ń pàwọ́ wà fún bàbá rẹ̀ إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا yóò mọ̀ jẹ́ ọ̀nà tó lọ́wọ́ púpọ̀ sí. kàkà kí bàbá yìí kó ronú kàkà kí ó ṣe làákàyè sí ní tànàbí Ibrahim ń bá sọ ń ṣe lówó wípé anabi ibrahim ń bú àwọn òòṣà òun pàápàá jùlọ àwọn ọlọ́run ọba òun torí pé kí ló sọ ó ní قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹni tí ó sòrìbú kìí yàtọ̀ tìrà àwọn tí ẹ bá pè wọ́n lọ sójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ ẹni tí ò ní gbọ́ tí ò ní gbà láti ọ̀dọ̀ ẹnìkan sí kejì nínú wọn ẹ rí pé kò ní yàtọ̀ qala aragibun anta an alihati ya Ibrahim rí Ibrahim ọmọ ẹjọ́ ni ọ́ in tí àti ń sìn ká tó bí ṣé o fẹ́ kọ àwọn olúwa mi sílẹ̀ bí araghibun anta an alihati ya Ibrahim aliha ṣe mọ̀ wípé àwọn òsà ní ń pè bẹ̀ àwọn kèfèrí tí wọn ò gbà ọba in táwọn wò ní wípé àwọn òsà táwọn ń sìn yẹn òun náà ni yóò gbà wọn ó náà ní sọ àwọn gbogbo nǹkan táwa ń rò nípa ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá wa táwa ń jọ́sìn fún yẹn àwọn aláìgbàgbọ́ náà nǹkan náà náà wọ́n rò nípa àwọn tí wọ́n ń lẹ́yìn ọlọ́run قال أراغب أنت عن آلهتي عن آلهتي يا إبراهيم إلى إبراهيم kí ni ìtumọ̀ àrọ́gìbùn àn àwọn olùmọ̀ nípa tafsir wọ́n fún ní ìtumọ̀ tó pọ̀ ìtumọ̀ rẹ̀ ní èdè lágbáwá ni wípé sí ìwọ Ibrahim sí ó ní ò dáhùn sàyíma ni ǹjẹ́ o wá fẹ́ kọ̀ wọ́n sì sílẹ̀ bí àwọn mufasirun wọ́n ní nínú ìtumọ̀ rẹ̀ ni wípé ǹjẹ́ àwọn òòṣà tó jẹ́ ọlọ́run bá tèmi iná ẹ̀ ni wò mọ̀ bú ebú wo la nẹ́bí Ibrahim bú àwọn ọ̀tá yín nítòkàn sọ náà ni wípé lima ta'budu ma la yasma'u wala yubsiru wala yughni 'anka shay'a ìrẹ́ bàbá mi kí ló dé tẹ́ ń lima ta'budu ma la yasma'u ní tí ò ríran kò gbọ́ nǹkankan kò sì lè ṣe kankan iná ni bàbá rẹ̀ kà sí èébú títí sọ fún wípé èébú ló mọ̀ bú wọn ṣépè náà ló mọ̀ ṣẹ́ fún àwọn ẹni tèmi àwọn tí mò ń sìn لئن لم تنتهي لأرجمنك wájúrúní màlíyá ó wá sọ fún wípé tẹ́tìmọ̀ wọ́n máa ń lànà ọmọ tó ti wípé kò sí ẹnìkan tí ó máa sin ẹ̀sìn kan tí ó fẹ́ kí ẹlòmíì kó takò òun lórí ẹ̀ wọ́n ní kullu adawatin kullu adawatin yurja mawaddatuha illa man adaka fid din gbogbo ọ̀tá tí máa ń bẹ láàrin èèyàn kan sí kejì wọ́n ní alágbájá ah, àti lágbájá ń jà àwa wò dáadáa àwa rí wípé ìjà tí wọ́n ń jà yẹn kìí ṣe ìjà tówó kìí ṣe pówó ló dà wọ́n pọ̀ kìí ṣe wípé ilẹ̀ ni kìí ṣe ti kìí ta a rí wípé ìjà tí wọ́n ń jà ìjà tẹ̀sìn ni àfààní kullu adawatin yurja mawaddatuha gbogbo ọ̀tá òun náà láàmú ẹran kan pé àwọn méjì tó ń jà ìjà wọn fi fẹ́ parí ó fẹ́ parí ó lè parí láìpẹ́ láì jìnà àyàfi ta àyàfi ẹni tó bá jẹ wípé ìjà eléyìí tó pọ̀ wọn àti ẹni tí wọ́n jọ ń jà papọ̀ ìjà tẹ̀sìn ni. kullu adawatin yurja mawaddatuha illa man adaka fid-din ọ̀tá tí ó láàrin anabi ibrahim àti bàbá rẹ̀ yìí ọ̀tá tẹ̀sìn ni tí wọ́n sọ fún wípé n tó pọ̀ láì dá ń bẹ lọ́wọ́ mi tí mo lè ṣe fún ọ èmi náà mo bí ọ ṣùgbọ́n ìhùjórù ní màlíyà òhùjórù ní màlíyà wọ́n ní ìtumọ̀ òhùjórù ní màlíyà afáwa alhassan al wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé òhùjórù ní zamanan wawilan tí ẹ jìnà sí mi fúngbà pípẹ́ mọ́tì ẹ̀jìn rí ọ ní sàkánì mi rárá àánú tó ní sọmọ rẹ̀ yẹn tó ti wípé ọmọ yẹn ó ti ń kọ ẹ̀sìn tó ń sìn yẹn kò wá fẹ́ fara ní ó ti mọ̀ wípé tó bá wà ní sàkánì òun kò sí náà ni òun nílà wọ́n sọ fún wípé jìnà sí mi tí ẹ gbá tiẹ̀ lọ ìyẹn jẹ́ ọ̀rọ̀ الحسن البصري ونسمى أهجرني منيا أي أهجرني زمنا طويلا السدي أفاوى وني واهجرني منيا أهجرني أبدا متى يسمى مرارا تتي لاي لاي ṣùgbọ́n sẹ́mo wípé ọ̀rọ̀ tó le lára ni bàbá tó bíyàn lọ́mọ tí wọ́n ń sọ fún yàn wípé kéèyàn máa lọ òun ò tẹ̀ fẹ́ rí yẹn mọ̀ láíláí. ìntánẹ́bí Ibrahim ń fẹ́ fún bàbá yìí oríire ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run kìí ṣe òdòdó àti owó àtẹ̀bùn lóríṣiríṣi òun náà làwọn tí yẹn ń pè ni wọ́n fi pàdé èèyàn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bí wípé ìgbà tánàbí Ibrahim pé bàbá rẹ̀ àìdá náà ni ó bá nídìí rẹ̀ ṣùgbọ́n sí àìdá ìlà nẹ́bí Ibrahim fi san àìdá ni ṣé ìnira òun náà ló fi pàdé ìnira iná ni àǹfààní mi sátún sáǹfààní látara bí ànábì Ibrahim ti ṣe anábì Ibrahim alayhi salatu wassalam ó ní qala salamun alayk سأستغفر لك ربي إنه كان بي حفيا ọlọ́run bá sọ nípa fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú sọ́rọ́tù Fussilat ọlọ́run ní ولا تستوي الحسنة ولا السيئة àti dáadáa àti àìdá wọn ò lè dọ́gba láíláí idfa' billati hiya ahsan nígbàtí àwọn ń sa sí ọ dáadáa ní kí wọ́n ṣe sí wọn padà idfa billati hiya ahsan ahsan níbẹ̀ yẹn ismu tafdil ni eléyìí tó lọ́lá tó dáa ju táwọn ń ṣe fún ọ lọ òun náà ní kí wọ́n ti padà fún wọn kó fi tẹ̀sán. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم nígbà tí ẹni tí ń ṣàìdá ń sa ìdádìẹ èèyàn ń ṣe dáadáa sí padà ẹni tí ń sa ìdá yẹn yóò wá padà wá mọ̀ sí dáadáa sí yín látàrí dáadáa sẹ́yìn ń ṣe sí fa idhal ladhi baynaka wa baynahu adawa ẹni tí ọ̀tá ń bẹ láàrin ẹ̀yin àti ẹ̀ ṣùgbọ́n gbà sẹ́yìn ń ṣe dáadáa sí tẹ́ ń ṣe dáadáa sí yẹn ka'annahu waliyyun hamim E padà di ọ̀rẹ́ mọ́tímọ́tí àwọn ni gbogbo ìgbà bá ráwọn méjì kan tí wọ́n ń jà ọ̀rọ̀ wọn kò wọn ò rẹ́ rárá ìwà ń burú sí ìbáfẹ́ àwọn méjèèjì kò dámárá sí ìṣe ní burú sí wọ́n ní tó fà ní wípé ọ̀kan náà àwọn méjèèjì kò fi dáadáa pàdé ni. torí wípé tọ́lọ̀ ọba sọ ni wípé gbogbo bí wà nábì sallallahu alaihi wasallam bó o bá bá ń ṣe ń fi dáadáa pàdé àìdá ntí ó padà máa ṣẹlẹ̀ ni wípé alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ẹwà rẹ ìjà yẹn yóò tàn síbẹ̀ intan nabi bua Ibrahim alayhi salatu wa salam ètò náà ṣe bàbá tó bí lọ́mọ ń sọ fún wípé òjò ní ìmàníyà pàkété sí mi jìnà sí mi ní ìfẹ́ rí ọmọ anábì Ibrahim wá dáhùn ó ní salamun alayk salam nínú orúkọ ọlọ́run bá ní asalam ẹ mọ́jà sí túmọ̀ bí ká ní anábì Ibrahim ń sálámù sí bàbá rẹ̀ kò sọ wípé salamullahi alayk ìsì sọ ni wípé salamun alaik ay salamun alaika min sabbili alihatak wa min wa min al'adha alladhi yasilu ilaika minni ó mọ̀ pámọ́sẹ̀ ó bọ̀ lọ́wọ́ mímọ̀ gbọ́ ìbú lẹ́nu mi sí àwọn olúwa rẹ̀ tó ń sìn tí kò sọ wípé kí n jìnà sí ọ kò sí wàhálà èmi náà ò ní bó àwọn ọ̀tá rẹ mọ́ èmi náà gan ìní ṣépè fún wọn mọ́ pápá jùlọ alẹ́bìrọ̀ mímú sọ̀rọ̀ yìí nígbà tó rí wípé àwọn èèyàn rẹ̀ tọ́nà bá rán sí wọn ò ṣetán láti gbòdodo ìdí ń sọ ìran kànù níbi pé wọn ó jẹ gbọ́ ọlọ́run bá gbọ́ sàlámù nàálẹ́ yìí kò sí wàhálà ìní gbọ́ àwọn òsàrẹ́ mọ́. sa'astaghfiru laka rabbi innahu kana bi hafiya. ó tún wá fi kún wípé sa'astaghfiru laka rabbi ìntún wá bọ tọrọ àforíjìn lọ́wọ́ olúwa ẹlẹ́dàá mi. anabi ibrahim ń sọ fún bàbá rẹ̀ kèfèrí wípé òun tọrọ àforíjì fún anábì Ibrahim ẹnìkan ni tó jẹ́ ọlọ́kànkẹ́ ọlọ́kànkẹ́ ni ọkàn rẹ̀ rò bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ìlú fà tó jẹ́ wípé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa rẹ̀ nígbà wo lẹ́yìn gun Badar ogun badar ọlọ́run bá fáwọn mùsùlùmí ní ṣẹ́gun ogun àkọ́kọ́ ní ẹ̀sìn islam táwọn náà bá ń gbọ́ lónìí pípé ogun àkọ́kọ́ ní ẹ̀sìn islam ọlọ́run bá ló fún àwa mùsùlùmí ní ṣẹ́gun kìí sáwọn kẹfẹ́ ìlú borí wa ìró òdùnú ni fún wa wípé àti ọlọ́run bó padà rìn sí yìí lọ́wọ́ káàmọ́ wò sí wípé kálógun àkọ́kọ́ ní ẹ̀sìn islam wọ́n borí àwa mùsùlùmí ni ṣé ti mọ̀ wípé ìbẹ̀rẹ̀ nǹkan ìmọ̀ túmọ̀ bí parí yóò ṣe rí àmọ́ wípé ha irú ẹ̀sìn wo wà lélẹ̀ ṣùgbọ́n ogun àkọ́kọ́ ní ẹ̀sìn Islam walaqad nasarakumullahu bi Badrin wa antum adilla fattaqullaha la'allakum tashkurun ọlọ́run bá rán àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn mùsùlùmí akó lẹ́rùgbọ́n nínú àwọn kèfèrí ní tó tó ní tó tó nínú wọn lẹ́yìn ogun yìí Ànábì sallallahu alaihi tí wọ́n ń wá ìmọ̀ràn lọ́wọ́ àwọn sọ̀hábà rẹ̀ tí ọlọ́run bá sì ti pa láti wípé wàṣàwérùhùm fil amr wàṣàwérùhùm fil amr má bá wọn má gbàmọ̀ràn lẹ́nu wọn má gbàmọ̀ràn lẹ́nu wọn eléyìí jẹ́ ìwà tí olórí rere máa ní yóò mọ̀ gbàmọ̀ràn lẹ́nu àwọn ẹni tí ń tẹ̀lé anábì wọn bí àwọn sọ̀hábà rẹ̀ sallallahu alaihi wasallam wípé kí ni kí n ṣe fáwọn wọ̀nyí Umar ó dáhùn lọ́jọ́ náà lọ́hùn ó ní èrè ń fi ọlọ́hùn ní tèmi rí òun náà ni wípé ká ṣe fún pa wọn ẹja pa wọn dànù ni wọ́n. Abubakar radiyallahu anhu ọlọ́kàn kẹlò náà fúwò wípé ìmújà pa wọn àwọn ará léwá kòrọ ìṣù náà ni wọn ẹjẹ́ gba owó lọ́wọ́ wọn ẹni tí ó bá gbọ́ra rẹ̀ kó kàn sanwó kó sì máa bá tiẹ̀ lọ. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní àpèjúwe ìwọ umar radiyallahu anhu àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí anabi nuh kí la anabi nuh sọ ó ní رب لا تذر على الأرض من الكافرين ديارا النبي نوح ní ìrẹ́ olúwa ẹlẹ́dàá mi látàdára àlàlárọ́bì mọ́sẹ̀kù kèfèrí kankan lórílẹ̀ dẹ̀yàrọ́ tó fi dórí eléyìí tí máa gbélé jókòó tí è jáde gbogbo wọn ni ó pa pátápátá eléyìí jẹ́ àdúrà tá nàbì nọ́ọ̀hà sí anábì wa ní ìrẹ́ Abubakar radiyallahu anhu àpèjúwe ti ẹ̀dá gẹ́gẹ́ bíi àpèjúwe ànábì Ibrahim ànábì Ibrahim ìtún sọ fún bàbá rẹ̀ wípé sa'astaghfiru laka rabbi سأستغفر لك ربي إنه كان بي حفيا Ìgbọ̀ wà pẹ̀lú ìjọba. Ìgbọ̀ lọ àgbòsí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dà ààlá, ìgbà wúrú ibi tí ìbéèrè yóò wá jáde nìyẹn. ǹjẹ́ ó tọ́ kí èèyàn máa wá kí èèyàn máa tọrọ àforíjìn fẹ́ni tí èsì mùsùlùmí. afáwa ibn kathir wọ́n ní وقد استغفر إبراهيم صلى الله عليه وسلم لأبيه مدة طويلة النبي إبراهيم سي أطرى فريجي fún bàbá rẹ̀ fún àsìkò tó pọ̀. wa ba'da an hajara ila shami wa bana al-masjid al-haram kódà kò yé máa tọrọ àforíjì fún bàbá rẹ̀ títí títí tó fi ṣe hijira lọ sílùú sham títí tó fi padà kọ́ masjid al-haram ọlọ́run bá sì sọ fún wa nínú sọ́rọ́tù ibrahim ọlọ́run bá ní wa idh yarfa'u ibrahim al-qawa وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ليجة سورة آل عمران ṣùgbọ́n ayàtà fẹ́ lò gangan wà ní sọ́rọ̀tì Ibrahim وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا ìgbàtà níbi Ibrahim alayhi salatu wasalam ń ṣe àdúrà ń bẹ lọ́n wípé wọ́n náà bá dákun ij'al hadha albalada amina ṣe ìlú yìí ní ìlú ìfọ̀kànbalẹ̀ albalad أي مكة المكرمة إلو مكة سيني فوق إلو فوق بالي بلون سيسي سيناني سيستو في الدنيا اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام ولي إمي وبني أتي أمامي wàbàníyà ń bẹ yẹn anabi ibrahim ti ti kó àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ sínú torí wípé àrọ́mọdọ́mọ ẹni ọmọ ẹni náà ni kí lọ́lọ́run bá sọ ó ní mílátà àbíkún ibrahim ojú ọ̀nà bàbá yín anabi ibrahim sanabi ibrahim wà ń bàbá wa bàbá ńlá wa ló jẹ́ ó wá pè ní bàbá wa a jẹ́ wípé wọ́n máa lo bànínú náà fún ọmọ ẹni àti àrọ́mọdọ́mọ ẹni wajinubni wa baniya an na'budu al-asnam dákun lé èmi àtàwọn àrọ́mọdọ́mọ mi jìnà sí kámọ jọ́sìn fáwọn ọ̀sà eléyìí tó ṣe wípé náà ni bàbá rẹ̀ ń jọ́sìn fún ti ń pè cds islam tí ò gbà ó wá tẹ̀síwájú ó tẹ̀síwájú ó ní rabbi ighfir li wa li walidayya rọ́bì òfìlì ẹ mọ kíyèsí báwọn ànábì ọlọ́run bá ti mọ sàdùà nínú sọ́ọ̀tù mọ́rẹ́m yìí náà ní kámọ́ ti rìn jìnnà gbàtà nàbì zakariya tóun náà ń bẹ lọ́n fọ́n ma ó ní rọ́bì habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'u du'a bó ti wá nínú sọ́ọ̀tù Ali Imran ìrẹ́ olúwa ẹlẹ́dàá mi fún mi ní àrọ́mọdọ́mọ dáa tayyiba anabi wa ibrahim òun náà wọ́n sọ wípé rọ́bì gbólóhùn rọ́bì ìmáàmù kàdúrà tètè gbà ìmáàmù kí ni o ìmáàmù kàdúrà tètè gbà yìí wọ́n sọ wípé rọ́bì ij'al hadha albalada rọ́bì òfìrìlì foríjì mi wàlíwàlìdáyà àti àwọn òbí mi àtòbí mi méjèèjì walilmu'minin àti fún gbogbo àwọn mùmìnì foríjì wọn lápapọ̀ wọn lọ́jọ́ wo yawma yaqumul hisab lọ́jọ́ eléyìí tí ìṣirò wáyé bí àwọn ẹni rí ṣe rí nìyẹn àwọn máa ń fẹ́ dáadáa fúnra wọn ni irú dáadáa táwọn náà ń fẹ́ fún ọmọlàkejì wọn anábìwà sallallahu alayhi oni man kana yu'minu billahi wal yawm la yu'minu ahadukum hatta yuhibba liman li akhihi ma yuhibbu li nafsihi ẹnikẹ́ni nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó máa nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ irun tí ń fẹ́ fúnra rẹ̀ anábì wa sọ wípé hatta yuhibba li akhihi khayra mithlu khayri ma yuhibbu li nafsihi irú dáadáa tí ń fẹ́ fúnra rẹ̀ anábì sọ bẹ́ẹ̀ ó kàn ní irú tí ń fẹ́ fúnra rẹ̀ ajẹ́ wípé wọ́n ń bá àwàdà nílàkà ìsọ̀rọ̀ ni wípé kò sí ẹnìkan nínú wa àyàfi kó jẹ́ pé dáadáa náà ní fẹ́ fúnra rẹ̀ irú dáadáa tí ẹ̀ ń fẹ́ fúnra rẹ̀ yẹn ó yẹ kí ẹ̀ máa fẹ́ bu rẹ̀ fọ́mọlà kejì tàbáwárẹ́ ni tí ó ti wípé kìí fẹ́ dáadáa fún ọmọlàkejì irú dáadáa tí ń bẹ lọ́wọ́ ọmọlàkejì rẹ̀ yẹn ìtún fẹ́ kó bàjẹ́ irú ẹ̀ ní ìyẹn là ń pè ní onílara alhassad alhassadu ti lélẹ̀ yìí anabi wa ni ìmọ̀ jẹ iṣẹ́ dáadáa ni gẹ́gẹ́ bí iná ṣe mọ́ jẹ igi nígbà tí a bá dáná kalẹ̀ àwọn igi ìdáná tó sì gbẹ dáadáa lásìkò iná yẹn sì ń jò kí ni igi ìdáná ó ṣe yóò padà di eérú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mímọ̀ ṣe lára ọmọ làkejì ìmọ̀ kó iṣẹ́ dáadáa jẹ ni ìmọ̀ kó jẹ ni tí ò fi wá ní kankan mọ́ anabi Ibrahim àwòkọ́sí rere ń bẹ fún wa lára rẹ̀ kí ni n sọ ìrùfírílì kò wá dalẹ̀ wálì wálì dẹ́yà ó tún rántí àwọn òbí rẹ̀ méjèèjì ó yẹ kí ìmọ̀ ẹ pọ̀ ní àdúrà fáwọn òbí ẹni ọlọ́run bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana. imma yablughanna 'indaka al-kibra ahaduhuma aw kilahuma ọlọ́run bá pa láṣẹ kẹmọ́ jọ́sìn fún kankan àyàfọ́ nìkan ṣoṣo wàbílwàlìdẹ́yìnì ìṣànà kẹ́sì mọ́ sí dáadáa sáwọn òbí méjèèjì òbí dáadáa ṣíṣe sí wọn ó tẹ̀lé dáadáa ṣíṣe sí ni síta ní sí Allah subhanahu wa ta'ala olóòbá ní وقل رب ارحمهما كما ربياني صغيرا wọ́n mọ bẹ́lọ̀ wípé ìwọ́lọ́ọ̀ba kí àwọn méjèèjì gẹ́gẹ́ bí àwọn náà ti kẹ́ mi nígbà tí mo wà ní kékeré anabi Ibrahim òun náà wá ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ wípé kọ́lọ̀ọ̀ba kó forí jì wọ́n èrò fèrèlì wọlé wà rí dẹ́yìn wàlíl mùmìnira yawma yaqumul hisab ẹnikẹ́ni tó bá ṣàdúrà báyìí irú àdúrà tá anabi Ibrahim ṣe yìí ó ń fi ọlọ́run sallallahu alaihi wasallam ó fi nílẹ̀ fún wa wípé ẹni tó bá ti lè tọrọ àforíjì fún gbogbo mùmìnì ọlọ́ọ̀ba yóò san lẹ́sàn gbogbo mùmìnì lẹ́yọkọ̀ọ̀kan báyìí wọn náà bá foríjì fún gbogbo mùmìnì ẹ wá wá dúró mùmìnì tó wà tí ó wà lálùkìyàmà kìí ṣe àwa táwà láyé lónìí nìkan ẹ wá wà tójọ́ sáà nẹ́dùrọ̀ mi ṣàdúrà yẹn àwọn mùmìnì tó tún wá ṣáájú rẹ̀ náà wọ́n ti wà nínú ẹ̀ tó fi kárí gbogbo ẹni tó tún mọ́ wá títí sálùkìyàmà òfin dé ó ti wá ṣàdúrà fún gbogbo wọn ọlọ́run bó wà sàn ẹni tó bá ṣe irú àdúrà yìí lẹ́sàn-án wípé ó tọrọ àforíjìn fún mọ̀mílẹ́lẹ̀ ọkọ̀ kan báyìí bọ́n ti pọ̀ tó. àwòkọ́ ti rere ń bẹ fún wa lára nẹ́bí Ibrahim ṣùgbọ́n ọlọ́run yọ eléyìí kalẹ̀ kí lọ́lọ́run sọ ọlọ́run bá ní laqad kana lakum uswatun fi Ibrahim. والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة ọlọ́ọ̀bá ni قد كان لكم أسوة حسنة قد كانت لكم أسوة حسنة àwòrán sì rere ń bẹ fún yín lára nàbì Ibrahim aleyhi salatu wa salam nígbà wo nígbà tí ń sọ fáwọn èèyàn rí wípé inna bura'a'u minkum dájúdájú amọ́pamọ́sẹ̀ kúrò lọ́dọ̀ yín intanẹ́bí Ibrahim sèyí là ń pè ní albara'atu mina shirki wa ahlihi albara'atu mina ṣirki wa ahlihi kéèyàn jìnnà sí ìṣẹbọsọlọ àti gbogbo àwọn tí ń ṣẹbọsọlọ anabi ibrahim ó sọ ó ní inna bura'u minkum àmọ́ pàmọ́sẹ̀kù lọ́dọ̀ yìí wa mimma ta'buduna min dunillah àti níbi gbogbo tẹ́ǹjọ́ sí fún lẹ́yìn ọlọ́run albara'atu mina shirki wa ahlihi kí ti wípé ìyẹn wà ní nǹkan tí wọ́n ń ṣe ìyẹn faramọ́ ìyẹn ó sì máa bá wọn jókòó walaqad nazzala alaykum fil kitabi an idha sami'tum ayati llahi يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره a ti sọ kalẹ̀ fún yín nínú tírà ní pé gbogbo ìgbà àti ìdí àtẹ̀mẹ́rẹ́tún àyàtì láàyè yóò fárò bí ha tẹ́ bá gbọ́ tí wọ́n bá ń fi ọ̀rọ̀ ọlọ́run bá wọ́n ń ṣe kẹfẹ́rí sí ọ̀rọ̀ ọlọ́run bá àti àwọn àmì rẹ̀ fàlẹ́ àtàkùrọ̀ òdòwó máa rẹ̀ hùn ẹ mọ́ jókòó sí wọn o. hatta yaqudu fi hadithin ghayri títí tí wọ́n fi máa bẹ̀rẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ọ̀rọ̀ ìfi ọ̀rọ̀ ọlọ́run ti yẹ̀yẹ́ ṣe bí a ti mọ̀ wípé nínú àwọn ìpele mẹ́ta tí dáwà ní man ra'a minkum munkaran falyughayyiruhu biyadihi ẹnikẹ́ni tó bá fi rí àìdá kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tó bá lágbára láti fọwọ́ yí padà fa in lam yastati' tí yóò bá lágbára láti fọwọ́ yí àìdá padà fa bi kíni o fa bilisanihi kéèyàn fi ọ̀rọ̀ ẹnu kéèyàn fi kọ̀bàjẹ́ ilé yìí sí anabi ibrahim ń ṣe anabi ibrahim ò sáà ní yọ pàṣán sí bàbá rẹ̀ òun náà irú oríire tí ń sì fẹ́ fúnra rẹ̀ náà ní fẹ́ fún bàbá rẹ̀ kò fẹ́ kí bàbá yẹn wọ̀ náà fayamasaka adabun mina rahman anabi ibrahim ò fẹ́ kí yà jẹ bàbá yìí kò lè lọ́wọ́ kí ló ń lò fún ń lo ọ̀rọ̀ ẹnu anabi wa fi gbólóhùn yìí kẹyìn rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní fa in lam tastati' fa bi qalbik wa dhalika ad'afu al-iman faman lam yastati' fa bi qalbihi ẹni tí ò bá wá lágbára láti fi ahọ́n yí padà bóyá ẹni tó kàǹkà tó ṣe wípé gbàtà gbéyẹ̀wò tábánikà sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ yẹn gan yóò mú yóò lágbára ju ká dákẹ́ lọ irú ẹni yẹn kò lè fi ọ̀rọ̀ ẹnu kọ ìbàjẹ́ kí náà ló ṣẹ́kùn fún òun náà ni wípé kó fi ọkàn kọ àìdá ìtọ́nàbá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àyà àṣáájú yìí wípé ní gbogbo ìgbà tẹ́ bá gbọ́ tí wọ́n ń ṣe ìkèfèrí sí àwọn àyà ọlọ́ọ̀ba tẹ́ bá fẹ́ fọkàn kọ lódodo ẹ má sí wọn innakum idhan mithluhum torí wípé ńgbà tẹ́ bá jókòó tí wọ́n yẹn ọlọ́run ba ìdájọ́ kan náà ni ó fún gbogbo yín nǹkan kan náà ni gbogbo yín ó jẹ níwájú ọlọ́run anabi ibrahim aleyhi salatu wa salam tí wọ́n sọ fún àwọn èèyàn rẹ̀ wípé inna bura'u minkum wa mimma wa mimma ta'buduna min dunillah gbogbo tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run á jìnà sí yín kẹfàrù náà bí kún àtà ìgbàgbọ́ sí yín wọ́n bá dá bẹ́yìnà náà wọ́n bẹ́yìnà fún mú láàdá wàtà ìbínú yóò mọ̀ ẹ̀bẹ̀ láàrin àwa méjèèjì títí dìgbà wo hatta tu'minu billahi wahda títí tẹ́ fi gba ọlọ́run bá nìkan ṣoṣo gbọ́ ṣé mo pé dédìgbà yìí ọlọ́run bá fẹ́ ká wọ àwòkọ́ṣe lára nẹ́bí Ibrahim ó wá yọ àyọkúrò nǹkankan ọlọ́run bá ní illa qawla Ibrahim li abi ẹ mọ́ wọn àwòkọ́ṣe ilé yìí báyìí o lára nẹ́bí Ibrahim àkókò sì wo nígbà tá nàbí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ wípé la astaghfiranna lak wa ma amliku laka minallahi min shay' mo fọlọ́n bá búra lámùl qasam ń tọrọ àforíjì fún wọn bàbá mi la astaghfiranna lak ọlọ́ọ̀bá wa ní àgbọ̀dọ̀ wa àwòkọ́sí ànábì Ibrahim níbẹ̀ ànábì Ibrahim alayhi salatu wa salam òun náà padà kúrò lórí ọ̀rọ̀ rẹ̀ yìí nínú alukur'ani náà láti rí ọlọ́run bá sọ wípé. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه سري ìtọrọ àforíjì tán Nábì Ibrahim tọrọ àforíjì fún bàbá rẹ̀ yẹn nítorí àdéhùn tó ti ṣe fún bàbá yẹn ṣáájú ni ṣé mo wípé ó sọ wípé la astaghfiranna lak ó ní salamun alayka sa astaghfiru laka rabbi àdéhùn nìyẹn kí ni islam ti kọ́ wa nípa àdéhùn kí ẹ máa pé àdéhùn kódà ní tí ì bá pé àdéhùn nínú àmì ìjẹ́mù náà fi kìíní ọlọ́run bá ní wa awfu bil ahd innal ahda kana mas'ula ẹ máa pé àdéhùn ẹ̀yin mọ̀mìnì súnmọ́ gbàdéhùn innal ahda kana mas'ula torí pé dájúdájú gbogbo àdéhùn tẹ̀ ń ṣe yẹn bó bìí nípa rẹ̀ àdéhùn là nàbí Ibrahim ṣe àdéhùn tó ti yẹn ó fẹ́ pè iná ẹni tí wọ́n ń bẹ ọlọ́run kó forí jìn bàbá rẹ̀ yìí sẹ́wọ̀n pé ha yẹn níbi pronoun ń padà sọ́dọ̀ bàbá àdéhùn tó ti ṣe fún bàbá yẹn ni falamma إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه ìgbà tó wá fojú hàn sáà nẹ́bí Ibrahim wípé ọ̀tọ̀ ni bàbá yìí kò sì ní gbọ́lọ́ǹgọ́ kí nà nẹ́bí Ibrahim ṣe tabarra amin anabi Ibrahim ó jìnnà sí bàbá yẹn ó mọ́ pamọ́sẹ̀ kú lọ́dọ̀ bàbá yẹn bó ti yẹ káwa mùsùlùmí orí nìyẹn o kò tọ́ kí èèyàn máa wá àforíjìn fún ẹni tí èsè mùsùlùmí ọlọ́run bá sọ òní máa kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikin. أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم kò النبي الله النبي الله ànábì ọlọ́run ẹni tó ṣe khairul bariya tá a máa ń sọ nípa nàbì yẹn sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ ni wípé ó ní ẹni tó lóore jù ní gbogbo ẹ̀dá ó ní ó lóore jù ní àwọn èèyàn lápapọ̀ òun náà ló lóore jù ni ó lóore jù lálùkìyàmà anábì sallallahu alayhi wa sallam ní anna sayyidu waladi adama lọ́jọ́ wo yawmal wala fakhr Imina la sáájú fún gbogbo ọmọ ànábì ádámà lálùkìyàmà kìí kú ṣe ti fáàrí ànábì èsì fáàrí kìí sì gbéraga ṣùgbọ́n bọ́rọ̀ ti rí nìyẹn òun náà ni aṣáájú fún gbogbo ọmọ nabi ádámà ọlọ́ọ̀bá wọn tí wọ́n ń sọ fún ànábì ń sọ̀rọ̀ pé máa káànà lé nàbí yìí bẹ́ẹ̀ sì tún wà ànábì bó ti ga tó kò tọ́ sí walladhina amanu àti àwọn tí wọ́n gbà gbọ́ náà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí báwọn tí wọ́n ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà àwọn náà ń kọ́ sí ta o ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam wa in tuti'uhu tahtadu tẹ bá ti ń tẹ̀lé tiẹ̀ ẹ mọ̀nà. an yastaghfiru lil mushrikin kò tọ́ sí wọn o kí wọ́n máa tọrọ àforíjìn fáwọn kèfèrí ní ìsìnkèfèrí kan kú ni wọ́n sọ wípé ọlọ́run sì kẹrẹ̀ ọlọ́run forí jì ní o gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ni ó sọ ní wípé ọlọ́run dá sísáyè rẹ̀ ààyè rẹ̀ ọlọ́run bá dá àmọ̀ ju gbogbo wa lọ òun náà ni ó sì fi sí ààyè òun náà ni ó sì padà inú náà ni kódà ẹni tó bá ti yè méjì eléyìí kì í ṣe mùsùlùmí kí ló fà á tí ò fi ṣe mùsùlùmí torí wípé ń pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ ọlọ́run bá sì ti sọ̀rọ̀ nínú alukur'an ó ní إن الذين كفروا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء àwọn tí wọ́n ti àìgbàgbọ́ sí ọlọ́ọ̀ba tó ga jùlọ wọ́n tún wá sí ìgbéraga sí i wọ́sẹ̀kùbàrù àná látùfàtàhùlẹ̀hùn àbúwá bùsàmà wọn ò ní sílẹ̀kùn sánmà fún wa àti sẹ́mà náà nílẹ̀kùn sẹ́mà ti kí ni o ó nílẹ̀kùn la tufattahu lahum abwabu as-sama kódà kìí sí ilẹ̀kùn ọ̀yọ̀kan àwọn ilẹ̀kùn sẹ́mà nígbà wo nígbà tí èèyàn bá papòdà gbogbo ẹni tó bá kú tó kúrò láyé ń bíbá yìí ẹ̀mí rẹ̀ yóò máa lọ sí sẹ́mà ṣùgbọ́n wọn ní sílẹ̀kùn fẹ́mi kankan àyàfi ẹ̀mí tó jẹ́mi mùmìnì ẹ̀mí tó dáa ẹ̀mí kèfèrí kúmá wọ́n dá padà sílẹ̀ ni náà lọ́rọ̀ bá sọ wípé látùfà táhùlẹ̀ hóm àbọ̀wá àbòtìsàmà wọn àti sílẹ̀kùn sọ́mọ̀ fún wọn láíláí wà láyádẹ́ ọkùnrin aljanna ọlọ́run bá ní ọ̀rọ̀ òtẹ́síbẹ̀ o sẹ́mọ̀ wípé tó bá kọ́ gbọ́ta kọ̀kọ́ wọn ò ní sílẹ̀kùn sọ́mọ̀ fún wọn ẹ̀ẹ́ ṣe bí ó sì máa bẹ lórílẹ̀ irọ́ ولا يدخلون الجنة فوتني والجنة لاي لاي lálùkìyàmà ilé méjì ló wà yóò kọ́ jẹ́ mẹ́ta yóò àpàdà jẹ́ méjì wọ́n ní bóòlù ó ti jẹ́ bẹ́ẹ̀ alìjẹ́nà òun náà ni gbogbo wájọ ń bẹ lọ́nkàwọ̀ kọ́lọ́mà kó ti wá lọ́mọ alìjẹ́nà iná iná sì kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-A'raf ashabu torí wípé òṣùwọ̀n wà lálùkìyàmà òṣùwọ̀n eléyìí tí wọ́n fi wọn dáadáa òṣùwọ̀n tí wọ́n fi wọn àìdá ọlọ́run bá sọ nípa rẹ̀. fa'amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya ẹnikẹ́ni tí òṣùwọ̀n dáadáa rẹ̀ fa'amma man khaffat mawazinuhu òṣùwọ̀n dáadáa rẹ̀ ó fúyẹ́ dáadáa tó ṣe láyé gbogbo ẹ̀ náà ní kò wúwo rárá kí bá kó fún mọ́tẹ̀ tí wà bẹ́ẹ̀. òṣùwọ̀n ni kìí ṣe òṣùwọ̀n tí wọ́n ti dọ́gbọ́n sí kò sábòsí ń bẹ̀ rárá ó sì lágbọn méjì wọ́n gbé dáadáa ságbọn nìkan wọ́n gbé àìdáa ságbọn kejì. ẹni tí dáadáa rẹ̀ tó bá wá fúyẹ́ ṣèṣì mọ̀ wípé tó bá fúyẹ́ yẹn èyí tó wúwo lẹ̀sẹ̀ yóò wá wúwo yóò tẹ̀wọ̀n ju dáadáa lọ ẹni yẹn ọlọ́ba wa sọ nípa rẹ̀ wípé fa ummuhu hawiya yàrá òmò rí bì lídìí lábá tó máa sọ̀rọ̀ yẹn pé bíi pé orí bú lẹ́yìn orí bú ní tẹ́ni yẹn kọ́nà bá kọ́ mọ́ tètè wá bẹ́ẹ̀. وأما فأما من ثقلت لولو بقى في بره موازينه إن لم يأتي جنب لون كوسي wípé kí òṣùwọ̀n wa ti dáadáa kó wúwo kó tẹ̀wọ̀n ju tàìdá lọ nígbà tí wọ́n bá gbé sórí òṣùwọ̀n lálùkìyàmù. wa amma man thaqulat mawazinuhu fahuwa fi 'ishatin radiyah nínú ìsẹ̀mí kan ni ó wà lálùkìyàmù ìsẹ̀mí ni tí òun náà yọ́nú sí. Si wọ́n àdúpẹ́ fún wọ́kọ́lù alhamdulillahi lẹ́dí azhaba anna alhazan inna rabbana lọ́gọ̀fúrun shakur alladhi ahallana daral maqamati min fadli la yamassuna fiha nasabun wa la yamassuna fiha lughub nígbà táwọn aljanna bá wà aljanna tán ọ̀rọ̀ tí ọkọ̀ bóòdì lẹ́nu wa onani alhamdulillah wa akhiru da'wahum anilhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ́ọ̀bá ọba gbogbo àdán láyé ọkọlù alhamdulillahi alladhi azhaba anna alhazan ọpẹ́ ní fọ́lọ́ ọba wo ni ọba tí ó lé gbogbo ìbànújẹ́ jìnnà sí wa ìbànújẹ́ èsì tiwa lónìí. لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب àìdá akẹ́kọ̀ọ́ ní tiwa lónìí kò sí ìnira kò sáàárẹ̀ náà jẹ́ náà ìgbádùn láíláí ni àwọn ọmọ ẹná àwọn náà wọ̀ náà ọlọ́ọ̀bá wọn sọ fún wa wípé àwọn tí wọ́n ti kèfèrí yẹn wọn ò ní wà lìjẹ́ náà títí dìgbà wo. hatta yalija aljamalu fi sammi alkhiyat wọ́n padà wà lìjẹ́ náà ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ láíláí torí pé tọ́lọ̀ ọba sọ yẹn òun náà ni wípé nǹkan tí ò lè tẹ̀lẹ̀ ni abẹ́rẹ́ ojú tí ojú ihò kékeré tí wọ́n máa gbà fi òwú sí yẹn eléyìí tó ṣe wípé tójú èèyàn bá rí ìrìn gan yóò ti máa tà sí pé ah ibi ní ìwọ̀wọ́lé ni wọ́n lọ́ọ́ bá wá ní ó dìgbà tí a bá pé ràkúnmí ó ṣeé ṣe fún un láti gba ojú ihò abẹ́rẹ́ sọdá sódì kejì tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà káwọn ọmọ náà kọ́ máa bọ̀ láti jẹ náà ni tí ó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ láíláí tọ́nà bàbá wa sọ̀rọ̀ fún wa báyìí kẹ́nìkan tó wá ní wípé ọlọ́run ló mọ tí ó là sẹ́wọ̀n pé sọ̀kúsọ ni ọlọ́run bá ó ti wulẹ̀ sọ ẹni tí ó là fún wa ẹni tí ó là òun náà nìyẹn fa amma man saqulat mawazinu فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية àwọn sọ wípé àwọn mẹ́ta ni àwọn òwúlẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn ẹlẹ́ẹ̀kẹta náà ni ashabul a'raf ògiri kan ni òun náà ló la iná àtàlìjẹ́nà àwọn ashabul a'raf wọ́n mọ̀ ẹ̀bẹ̀ lórí ògiri yìí wọ́n mọ̀ rí àwọn ọmọ àlìjẹ́nà ní ti ń ṣẹlẹ̀ sí wọn ó mọ̀ ra àwọn ọmọ náà ní ti ń ṣẹlẹ̀ sí wọn nínú ìyà ọmọ àlìjẹ́nà ah, wọ́n mọ̀ gbádùn wọn náà dá gẹ́gẹ́ bó ti wá ní suratul A'raf ọlọ́ọ̀bá sọ wípé wọn náà dá ashabul A'raf رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون àwọn ashabul a'raf yìí kí ló fà tí wọ́n fi wà ń bẹ̀ yìí tó fà tí wọ́n fi wà ń bẹ̀ òun náà ni wípé ìgbà tí wọ́n gbé dáadáa wọn àtàìdá wọn sórí òṣùwọ̀n ó wá sí déédéé ara wọn wàlá yọ́bùnmi mọ́ rọ́bùkà àhádá ọlọ́run bèè tí ìsọba alábòsí kò ní sàbòsí sẹ́nìkẹ́ni nígbà tó ti dọ́gba yẹn ká ní ó rọra tẹ̀wọ̀n ní dáadáa yẹn ó rọra tẹ̀wọ̀n ju àìdá lọ fún tó kéré tí ó tẹ̀ sí wò tó fẹ́ kéré jù bẹ́ẹ̀ lọ wọn bá ti wà lìjẹ́ náà wọn ṣùgbọ́n nígbà tó ti wulẹ̀ dọ́gba yẹn wọn ò ní ti wà lìjẹ́ náà fún òsì ní wọná wọ́n wà kọ́kọ́ wà ní agbèlè méjì iná àtàlìjánà al-A'raf nìyẹn fún mọ́ ẹ̀sìpíẹ́ǹsì méjèèjì jẹ́ ìwúte wípé ọlọ́ọ̀bá tún sọ ní Suratul A'raf wípé ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا أو ما الجنة يرينه إلا إن بلا القيامة ṣùgbọ́n ẹni tí ìgbìmọ̀ jẹ́ tiẹ̀ iná lẹni tó sorí rẹ̀ sì káyìn àti ìyẹn lè mọ́ lówó lọ́láyé ṣùgbọ́n ìyẹn kankan kọ́ lóyún oríire òdodo bẹ́ẹ̀ tó ti rún alhayat ad ẹkẹ̀ mọ́ fún ilé ayé lọ́lá lórí àlùkìyàmà tó bá ní ìyíta lédè lágbára òun náà ni nǹkan tí yẹn bùkátà kéèyàn wá fi ọmọ ìyá rẹ̀ lápòjúwe ọlọ́ba ni yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa àwọn àǹsọ́rù nìyẹn nǹkan tó bùkátà báyìí yóò sì fọmọ ìyá rẹ̀ wípé ìwọ́fẹ́ bùkátà rẹ̀ jù mí lọ bal tu'thiruna al-hayata ad-dunya ilé ayé tí ó tàn ilẹ̀ yín fún lọ́lá sí alkiyama tó ń sì ní sáńtì ẹ̀ wal-akhiratu khayrun wa abqa lálùkìyàmà àwọn àlùjẹ́nà wọn wà lójú ọ̀rọ̀ kan àwọn ọmọ náà síbẹ̀ yìí lẹ́yìn tí wá sí ẹ̀ ń wà láyé sábà lọ́n ti sọ́lá ẹ mọ̀ ní àmọ́ntọ́kà àǹkà ń bá sìkò jẹ́ ni àwọn àlùjẹ́nà wà kẹgbà àwọn ọmọ náà أن قد وجدنا ما وعدنا ربنا حقا àwa ti rí ní tí Olúwa Ẹlẹ́dàá wa ṣàdéhùn rẹ̀ fún wa òdodo ni o kódà fíhì ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر nínú àlùjánnà in tí ojú kan ẹ̀yìn ojú kan kò rí rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àlùjánnà ntí etí kan ò gbọ́ rí ńbẹ́ńbẹ́ bákan náà ntí ò tí ò wá sọ́kàn ẹni kankan rí wípé nǹkan báyìí tiẹ̀ lé wa ńbẹ́nu àlìjẹ́nà táwọn ọmọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà tán àwọn ọmọ wò wípé ah, alhamdulillah àti gbogbo nǹkan tọ́lọ̀ bá ń sọ fún wa agbàgbọ́ náà ó ti wá rí bẹ́ẹ̀. fahal wajadtum ma wa'ada rabbukum haqqan ẹ̀yin ọmọ náà ṣé ẹ̀yin náà ti rí nítorúwọ ẹlẹ́dàá yín ṣe fún yín sódodo náà kọ́ ni gbogbo àdéhùn tọ́nà bàbá ṣe ẹ̀yin náà ti rí bí. qalu na'am ní tí wọ́n fi dáhùn lọ́jọ́ náà lọ́hùn ní wípé bẹ́ẹ̀ ni o a ti rí o òdodo ni. fa'adhana mu'adhdhinun baynahum. اللعنة الله على الكاذبين على الظالمين olùpèpè kan wà pèpè láàrin àwọn ọmọ náà wípé aláàánátòlọ́hì alàbọ́ọ̀lìmínà wípé làánà ọlọ́run bá kó mọ jẹ́ tàwọn owó àwọn alábòsí àwọn náà wọ́n ń túmọ̀ sí pè fúnra wọn ونادى أصحاب النار أصحاب الجنة ọlọ́wọ́ bá tún sọ tàwọn ọmọ náà fún wa nǹkan tí ó ṣẹlẹ̀ sáwọn náà àwọn ọmọ náà ó dojú ọ̀rọ̀ kọ àwọn àlìjẹ́nà an afibu alayna minal ma'i aw mimma razaqakumullah ìyọ́mọ àlìjẹ́nà ìgbádùn ní ti yín bẹ̀rùn gbogbo nǹkan lóríṣiríṣi látàrí tẹ̀sán gbádùn ẹ̀ mú ẹ̀ wá fáwọn náà lómi. a ní àfihàn bò àlẹ́ ìnà mí nàlùmá ẹ fún wa lómi mú òǹgbẹ yìí kì í ṣe kékeré aw mimma razaqakumullah tàbí nínú nǹkan tí ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ rẹ̀ nínú àlìjẹ́nnà káwọn náà jẹ́ experience ẹ̀ bóò ní máa rí nítawọn màdínú wà fi dáhùn أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين dájú dájú ọlọ́run bá ti ṣe nǹkan méjèèjì tẹ́bẹ̀rẹ̀ yẹn alma omi àti gbogbo tọ́lọ̀ bá ń rọ̀ wá lọ́rọ̀ rẹ̀ nínú àlìjẹ́nà yìí inna Allaha harramahuma ọlọ́run bá ti sàwọn méjèèjì léèwọ̀ lórí àwọn wo alẹ́lẹ́kàfírí fáwọn kèfèrí irú oúnjẹ wo làwọn ọmọ náà jẹ ọlọ́run bá sọ wípé la yusminu wà la yughni min ju' suratul ghashiya oúnjẹ kan ni ẹ̀gbọ́n ni oúnjẹ ẹ̀gbọ́n ni oúnjẹ yẹn kèé yóò yàn la yusminu kèé mú yàn sanra wàlá yughni min ju' ibi tí yẹn torí rẹ̀ jẹun yẹn náà kò lè mú kébi yẹn lọ ọlọ́run bá kó mọ́ sí wá lọ́mọ náà kí ló gbé lọ síbẹ̀ iná yìí náà náà ni anabi Ibrahim dámọ̀ ṣé àwọn anabi ọlọ́run kú nílé yìí wọ́n máa ń mọ̀ látọ̀dọ̀ ọlọ́run bá ẹlẹ́dàá wọn ní táwọn èèyàn wọn mọ̀ gẹ́gẹ́ bá anabi wa Yakubu ti sọ alamu min Allahi ma la ma èmi mọ̀ látọ̀dọ̀ náà nǹkan tẹ́yìn òmà Ànábì Ibrahim alayhi salatu wassalam ó wa ní òun tọrọ àforíjì fún bàbá rẹ̀ Ọlọ́run bá wá ní àgbọ̀dọ̀ síbẹ̀ torí wípé Ànábì Ibrahim náà òun náà padà ronúpìwàdà àdéhùn ló sì tó fi síbẹ̀ nígbà tó sì rí i pé ọ̀tọ̀ Ọlọ́run tó fojú hàn ní bàbá rẹ̀ jẹ́ tabarra amin ó mọ́ pamọ́sẹ̀ kó lọ́dọ̀ bàbá yẹn wọ́n lọ bá wá tẹ̀síwájú ó ní innahu kana bi hafiya ìdí tí ń fi tọrọ àforíjì fún ọlọ́dọ̀ ọlọ́run ó náà ni wípé olúwẹ̀lẹ́dà mi dájúdájú hafiya ni ó jẹ́ sí mi wọ́n ní kí ni ìtumọ̀ hafiya apá kan ní ìtumọ̀ hafiya ó náà ni làfífá aláàánú oníkẹ́ lọ́nà ọba jẹ́ sí mi ó sì kẹ́ mi pẹ̀lú ẹ̀sìn Islam àníbìrọ̀mí ní sọ báwọn àánú tó ṣe fún mi tó fún mi lẹ́sìn ọ̀la mò ń ràn kan wípé tí n bá ń tọrọ àforíjì fún ọ bàbá mi yóò ṣàánú mi lórí rẹ̀ náà innahu kana bi hafiya apá kan ní ìtumọ̀ rẹ̀ ni wípé alladhi yahtammu bi amrihi ẹni tí ìmọ̀ kíyèsí àlámọ̀rí èèyàn ṣe bọ́lọ̀ náà ni ọlọ́ọ̀bá náà ní kíyèsí gbogbo àlámọ̀rí yudabbirul umur ó náà ni wọ́n ń bẹ́lọ̀ wípé kó wípé wọ́n tọrọ àforíjì fún anabi Ibrahim látọ̀dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá sì ti ní a gbọ́dọ̀ sí kíni o a gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá wa ní wa a'tazilukum. وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا وأعتزلكم èèyàn tí àwọn èèyàn nẹ́bì Ibrahim àárín wọn ló bàbá rẹ̀ ń bẹnu wọn àwọn aráalé rẹ̀ ń bẹnu wọn ṣùgbọ́n wọ́n ya kìfìrí sọ́lọ̀ anábì Ibrahim wa ní òun ó jìnà sí wọn wọ́n ní tó lé pọ̀ lélẹ́ yìí jẹ́ fún gbogbo èèyàn lápapọ̀ kò rọrùn fún èèyàn láti sọ wípé àwọn tí èèyàn dàgbà láàrin wọn èèyàn ò fi wọn lẹ̀ inú fàá tó fi jẹ́ wípé hijira táwọn mùsùlùmí ṣe láti Mẹ́kà lọ sílùú Màdínà ládàá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá kìí ṣe kékeré rárá. فمن كان يؤمن فمن هاجر فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله النبي فعلا مكة كبه وفعلا قريش تجي علينا ṣùgbọ́n látàrí wípé wọn ò gbẹ̀sìn ọlọ́run ba ó ní láti sá láti gbẹ̀sìn ọlọ́run ba sá ṣùgbọ́n nígbà tó ọlọ́run bá wá gbà fáànù sallallahu alayhi wa sallam ànábì ò tún wá padà sílùú Mẹ́kà kí ló sì fà á torí wípé àwọn ará lu Mẹdínà wọ́n ti sàrán sí fànàbì sallallahu alayhi wa sallam ànábì yìí sì sálábòsì nígbà tí wọ́n lé lù Mẹ́kà ta ló gbàálẹ̀ ará Mẹdínà kó tún wá padà sílùú Mẹ́kà sẹ́mu kó ará Mẹdínà inú wọn ò ní dùn ànábì ò sí bẹ́ẹ̀ ó dúró sílùú Mẹdínà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó nífẹ̀ẹ́ lù Mẹ́kà. Ànábì Ibrahim wọ́n sọ wípé àtẹ̀zílùkùn kí ni túnmọ̀ àtẹ̀zílùkùn ń jìnà sí yín sa'abta'idu ankum wa ad'u rabbi ní sì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ dà mí torí wípé ẹni tí ibà ó bá pè àwọn èèyàn rẹ̀ ó pè wọ́n fúngbà pípẹ́ wọn ò gbà fún ní fún náà ni kó bẹ̀rẹ̀ sí ní túnra rẹ̀ sí i kó náà túnra rẹ̀ sí nígbà táwọn èèyàn ò ti gbẹ̀sì islam yẹn tí wọn ò di mùsùlùmí kí èèyàn náà tí èèyàn ń pè wọ́n lọ sójú ọ̀nà ọlọ́run kí èèyàn náà má wàá padà wá di irú wọn. nítòsẹ́kù náà nìyẹn fanabi ibrahim nífi sọ wípé wà á dúró wọ̀rọ̀ bí kí ya máa bẹ lọ́wọ́ bẹ́lẹ́ dàmí. عسى ألا أكون بدعاء ربي شقيا lérò wípé bí ó sì ṣe rí náà nìyẹn mímọ̀ pé olúwa ẹlẹ́dàá mi kò lè jẹ́ jẹ́ olórí ibú asa alla akuna bi du'a rabbi shaqiya ọlọ́run ọba ẹlẹ́dàá mi ìmọ̀ gbàdúrà mi náà ni àwọn olùmọ̀ ní ẹ̀kọ́ tá a mú bẹ̀ o náà ni wípé gbogbo ìgbà tí èèyàn bá ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ìnira o náà ni èèyàn máa ń kàǹdì rẹ̀ irú ìnira yìí iná láti ń rí tánàbí Ibrahim nǹkan láti ọ̀dọ̀ bàbá rẹ̀ yìí àtàwọn èèyàn rẹ̀ kódà gan ó tún ní là arújù máa ń nákà ń sọ lóko pa ìrẹ́ ànábì Ibrahim la ilẹ̀ tẹ̀ntẹ́hì la arújù máa ń nákà tó o bá yé máa gbọ́ àwọn ọ̀sà yìí tó o yé máa gbọ́ àwọn ọlọ́run bá tí mò ń sìn yìí ń sọ lóko pa eléyìí jẹ́ ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ táwọn mufasiruna fún un. wípé anabi ibrahim bàbá rẹ̀ wá ń sọ fún wípé òun sọ pa. sọ̀rọ̀ tó da ọ̀rọ̀ tí ó ti gbọ́ onílẹ̀yìn tí ẹ bá gbọ́ yìí sínú yìí ó dùn irú àwọn ọ̀rọ̀ táwọn anabi ọlọ́run bá máa gbọ́ sí tínú nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣé tí wọ́n sọ̀rọ̀ nìkan àti ìfìyàjẹni ṣé bí wọ́n ju anabi ibrahim sínú ná, ọlọ́run bá ló mọ̀ sọ fún náà wípé yáà وسلاما على إبراهيم ìrẹ́ná wọ́n ju ànábì Ibrahim sínú náà alayhi salatu wassalam wọ́n bá wá pàṣẹ fún náà síbò náà ló kúrú dá àṣẹ rẹ̀ náà ni iná fi ń gbóná innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kọ́nà ọba sọ fún nǹkan pé jẹ́bẹ̀ kó sì jẹ́bẹ̀ ni ọlọ́ọ̀bá wa ń pa ní láti wípé yá kú ní ìbárúdání jẹ́ ní tí ó tutù wá sàlámán kí wá sí tútùtù tí tún ní ní lára o ṣe bó tutù náà máa ní nílá nínú àsìkò ọyẹ́ tó tutù bá mú ìyẹn ó kàn sweater mọ́rùn ṣùgbọ́n irú tútùtù wo sàlámán tútùtù àlùbáríkà tútùtù tó dáa tó wà níwọ̀ntúnwọ̀nsí alaman ala ibrahim lórí ànábì ibrahim Alihi salatu wa salam àti tí yẹn bá dúró tọ́ ọlọ́ọ̀ba lódodo ọlọ́ọ̀ba yóò fi kíni o yóò sànà sí fún yẹn. kì í ṣe ìnira ìnira nábì Ibrahim fi pàdé ìnira wọ́n níla kí ló fi pàdé rẹ̀ sùúrù ó fi ọ̀nà tó rẹwà jù ó fi pe bàbá rẹ̀ sẹ́sìn Islam kò bú rárá kò ní pé kò gbọ́n ń sọ fún ni wípé kọ̀dìjá ànímìnà ilmi malam ya síka ìmọ̀kánà ó kà ti wá débẹ̀ mi ni ìmọ̀ yẹn kò tí ì dé wá bẹ́yìn fattabi'ni ahdika siratan ọ̀rọ̀ tó dáa ìlànà Ibrahim ní sọ àṣẹ yìí náà lọ́nà ọba pa nàbì sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá sọ fún nàbì wípé ud'u ila sabili rabbika bimada bilhikmati wal maw'izati alhasana gbígbé lọ sí jọ̀nà ọlọ́ọ̀bá bilhikma pẹ̀lú ọgbọ́n tó dópin ẹlòmíì wà pípè tẹ́ẹ̀pì pípè kọ̀rọ̀ ni yóò pè sí kọ̀rọ̀ ẹlòmíì wà pípè gbangba náà ni kò sí wàhálà irú gbólóhùn tí yóò tún lò yóò tún wò dáadáa yóò sẹ̀sà àwọn gbólóhùn tó rẹwà jù láti pè yàn sí di ẹ̀sìn Islam ọlọ́run bá tún sọ̀rọ̀ àtẹ̀yìn náà ó tún parọ́ àtẹ̀yìn náà fún anabi Musa ó ní faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́ fún tani fìràúnà olóyìnbó àgbà fún ọba tí wọ́n sọ fún ànábì musa wípé ẹ kó sọ̀rọ̀ tó dáa tó rẹwà fún kí ló fà la'allahu yatadhakkaru aw yakhsha bóyá tẹ bá tiẹ̀ síbẹ̀ yóò ronú yóò sì pààyọ̀ náà yóò di mùsùlùmí ṣùgbọ́n ànábì Ibrahim bó ti kìlọ̀ tó fún bàbá rẹ̀ mo kò gbà ó wa a'tazilukum wa ma tad'una min dunillah wa ad'u rabbi asa alla akuna bi du'a'i rabbi shaqiyya látàrí wípé ìntànẹ́bí Ibrahim ṣe yìí ọlọ́run bá wá sin lọ́sìn rẹ̀ tí ànábì ti ti sọ fún wa wípé sallallahu alayhi wípé ما تركت شيئا لله عز وجل إلا عودك الله به ما هو خير لك منه kò sí ẹrú kan tí ó pa àìdá kan tì yóò pa nǹkan kan kan tì fún nítorí ọlọ́run nìkan ṣoṣo pàṣẹlẹ́n owó rìbá nìyẹn jẹ ìyẹn wá gbọ́ wàzí wípé mímọ jẹ́ owó rìbá ọlọ́run bò fẹ́ kódà alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatuhu ash-shaytanu min al-mas bọ́lá bá ti sọ fún wa nìyẹn nínú suratul baqara ẹni tí ó jẹ́wọ́ rìbá láyé tó ní stroke ni bíi kálú ní stroke torí yìí ẹ̀rọ ọlọ́run wa báyìí yẹn wá nípinnu ọkàn pé kí n sì ní jẹ́wọ́ zìnà mọ́ ẹ̀yìn ní jẹ́wọ́ rìbá mọ́ ẹni tó ṣerú nǹkan dáadáa yìí kò rọrùn ṣùgbọ́n bí ò ṣe rọrùn náà ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ba ẹ̀san ńlá ni anábì ló sọ fún wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí yẹn bá fi lè pa ìdá kan sí ó lè mọ́ ja ìdá náà yẹ́kẹ̀ pa nǹkan kan tì náà ni nítorí ta ni nítorí ọlọ́ kí ṣe nítorí èèyàn ó wà nínú èèyàn tó ṣe wípé nítorí káwọn èèyàn lè gbà pé ó ti change náà ló fi pa ìdá kan tì ah babalágbájá ò tiẹ̀ mutí mọ́ kò tiẹ̀ ṣe sìnà mọ́ kò fa sìgá mọ́ kò ṣe nítorí ọlọ́run ló sì ti bẹ́ẹ̀ àbí ó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ látàrí wípé àlàáfíà ara rẹ̀ ò gbà fún bẹ́ẹ̀ mọ́ wọ́n ti sọ fún wípé tó bá fi lè fa sìgá lẹ́yìn eléyìí tí àwọn bá ṣe yìí sọ́jì tó ṣe tán yìí ikú òun náà ní kọ́lẹ́tà sí yẹn ẹ̀rú wà bá òun ò sì ti fẹ́ kú kò wá fa sìgá mọ́ sẹ́mu pé àárẹ̀ tó dé iná ló fà tó fi túbá tó fi pa tó fi pa intensity kìí ṣe pípé ó ronú nípa ọlọ́run bá ló fà tó fi pa. anábìwá ni ẹni tó bá ti bẹ́ẹ̀ sallallahu alayhi wa ọlọ́run ọba yóò wá fi nǹkan mí rọ́pò fún awwadaka Allahu awwadaka Allahu bihi ma huwa khairun laka minhu in tó lóore fún ọjọ́ nǹkan tó pa tìyẹn lọ́lọ́run bó fi rọ́pò àwọn olùmọ́ni ẹja farabalẹ̀ ẹni tó bá pa nǹkan kan tì nítorí ọlọ́run ọlọ́run bá ó ṣeéṣe fún un kó fi irú tí ó pa tìyẹn kó fi san lẹ́sàn-án yóò tún wá lóore ju tó pa tìyẹn lọ gẹ́gẹ́ bí ẹni tá a sọ pé ń jẹ́wọ́ rìbá ó wá pa ìjẹ́wọ́ rìbá tì ẹ̀san rẹ̀ lè jẹ́ pé ọlọ́run bó kàn sí náà mí fún un yóò wá ní owó yẹn lọ́nà níye gẹ́gẹ́ bó ti nígbà tí ń jẹ́wọ́ rìbá yẹn sẹ́mo wípé ẹ̀yà ohun tó pa tì fọ́lọ̀ òun náà lọ́nà bá ṣe kí ni o ló fi san lẹ́san yẹn bákan náà ọlọ́run bá máa san yẹn lẹ́san bìgáìrì jíǹsì alladhi taraktahu li ajlihi láì jẹ́ wípé irú ẹ̀yà ìdíyàn pàtì yẹn lọ́lọ́wọ́ fi sẹ̀yìn lẹ́sàn èyàn kàn pa ẹ̀ṣẹ̀ tì náà ni kí lọ́lọ́wọ́ bá wá fi sẹ̀yìn lẹ́sàn ó wá fi sẹ̀yìn lẹ́sàn wípé ìfàyàbalẹ̀ ó jẹ́ téèyàn lálùkìyàmọ̀ ẹlòmíì ò kàn jìnnà sẹ́ṣẹ̀ kan yóò kàn pa nǹkan kan sí nítorí ọlọ́run ẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ bó fi wá padà san ẹ̀san wípé ìfarabalẹ̀ ó jẹ́ tiẹ̀ yóò rọmọ bí oúngbọ̀n ní rò lọ síbẹ̀ wípé ní tóun pa tìyẹn ní ló padà bí oore mi kò ní mà yóò kàn rí pé ọ̀nà míì sí fún un ọ̀nà dáadáa ń jẹ́ tòun gbogbo bá a bá ti ń gbìyànjú láti súnmọ́ lọ́wọ́ bá sí oore náà là ń pè fúnra wa yẹn láyé àtàlùkìyàmà ọlọ́ọ̀ba kì í sọba alábòsí aljaza u min jinsi làámẹ́lì ẹ̀sán nínú irú ẹ̀yà iṣẹ́ tí yẹn bá ti náà lọ́lọ́run bó fi sàn yẹn lẹ́sàn ọlọ́run bá wá sàn níbi Ibrahim lẹ́sàn ó ní falamma wa a'tazilukum وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم إبا تاني إبراهيم واجينا ساوين يا ريتان كيسين تو رورون àárín wọn ló ti dàgbà ṣùgbọ́n wọn ò ṣe tọ́lọ̀ kò lè jókòó sáàrin wọn mọ́ ó bùkátà láti jìnà sí wọn gbàtà ní Ibrahim wá jìnà sí wọn tán ọlọ́run bá wá san ní Ibrahim lẹ́sàn torí tiwa ló fi pé ọlọ́run san lẹ́sàn á san lẹ́sàn falamma atazalahum wa ma ya'buduna min dunillah àti gbogbo tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run wa habna lahu Ishaqa sẹ́wọ̀n pé ọ̀kan rẹ̀ ó gbọ̀gbẹ́ bàbá tó bí òun lọ́mọ gan òun ò lè sún màmá báyìí ọlọ́run wá fún lọ́mọ. ọmọ wo. وهبنا له إسحاق ويعقوب ọlọ́run bá fún ní ànábì ishaq ó tún wá fún ní ànábì yakub wakullan ja'alna nabiyya gbogbo wọn náà láti lánàbì àti ìsáàkó àti yàkúbò ànábì náà làwọn méjèèjì ẹ̀sán ní fún ànábì ìsáàkó lọ́nà wò lọ́nà wípé gẹ́gẹ́ bí àdúrà tó lọ́wọ́ bá sọ fún wa tó kọ́ wa nínú Suratul Furqan pé àwọn ẹni rí mọ́ sí Rabbana min azwajina wa dhurriyyatina قرة أعين وجعلنا للمتقين إماما wọlọ́wọ́ bá dákun táwa lọ́rẹ pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ àwọn tí wọ́n jẹ́ ìtùtù wa min azwajina wa dhurriyyatina qurrata a'yun àwọn ọmọ yìí ọlọ́run bá ṣe wọ́n ní ìtùtù ojú fún ta ni o fáànù nẹ́bí Ibrahim aleyhi salatu wassalam wọn á ní kí ló fà á tọ́wọ́n bá fi mú ànẹ́bí Ibrahim Ishaq àti Yakub sànẹ́bí Ibrahim ló bí Ishaq ẹ̀ eh, Yakub ni àgbà òun ló bí Ishaq ọmọ àkọ́kọ́ sànẹ́bí Ibrahim kọ́kọ́ bí òun náà ní ta ni o ànẹ́bí Ishaq ọmọ méjì ló sì bí ọmọ kejì Ismail lòun jẹ́ a sì mọ̀ wípé ànẹ́bí Ismail òun náà ni bàbá ńlá annabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kí ló fà tó fi rí bẹ́ẹ̀ bàtà annabi ibrahim bí annabi ismail tán ọlọ́run bá pa láṣẹ kọlọ́kọ́ mọ́sálásí rẹ̀ àbọ̀ tó wà nílùú makka alkaaba inna awwala baitin wubi'a linnasi lalladhi bimadha bi aina bi makka mubarakan wa hudan lil alamin ọlọ́run bá pa nẹ́bí Ibrahim láṣẹ lọ́kọ́lé wa sí àyè báyìí iná ìlà padà jùmọ̀ sí Maka anẹ́bí Ibrahim nìkan kọ́ ló ṣiṣẹ́ yẹn òun àti ọmọ rẹ̀ Ismailu ni wọ́n jọ ṣiṣẹ́ yẹn ó níbò láti mọ̀ وإذ يرفع إبراهيم القواعد من البيت ومن وإسماعيل ìgbà tí ànábì Ibrahim tí ń nàró àwọn òpó eléyìí tó wa mọ́sálásí yẹn mú mọ́sálásí káàbà bọ̀ nígbà wọn kọ́ kọ́ níbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ àníbi Ibrahim ń nàró àwọn òpó yẹn yẹ́rùfà Ibrahim al-qawaida min al-bayti tẹ́sí mọ̀ wípé nígbà tí wọ́n bá fẹ́ kọ́lé náà láyé wa tò ní ìgbà wọ́n kọ́ sí àwọn pílà pàápàá jùlọ tí léyìn ó bá ga bẹ́ẹ̀ náà lànà Ibrahim ti bẹ̀rẹ̀ sẹ́yìn kí wá sóun nìkan wa Ismail wọ́n jọ ṣiṣẹ́ yẹn. iná ní fi wá ń sọ fún wa nínú súrọ̀ wo nínú sọ́ọ̀tù Ibrahim wípé Rabbana inni askantu min zurriyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram ìwọ Olúwa Ẹlẹ́dàá mi mo ti mú kí mi min zurriyati biwadi ghairi diza mú mú wọn máa gbé àyè kan àyè yẹn nǹkan ìwú ń bẹ asálẹ̀ ni bọ́lọ̀ sì ṣe dòní náà ni ṣùgbọ́n jaziratul arab yóò padà di ìlú tí yóò jẹ́ ìlú tí nǹkan máa wù ń bẹ eléyìí jẹ́ àwọn àmì ńláńlá gbẹ̀ngàn kìyàmù jaziratul arab sẹ́ yóò padà di greenland ṣùgbọ́n ká tó débẹ̀ anabi ibrahim aleyhi salatu wasalam ó ní òun ṣe bẹ́ẹ̀ rọ́bàná líyópin mọ́sọ́lá kí wọ́n lè máa gbé sọ láti dúró faj'al af'idatan minan nasi tahwi ilayhim ọjọ́ yẹn náà ló bẹ̀ náà wípé àwọn ọmọ mi sẹ́wọ̀n wípé ọmọ rẹ̀ nìkan ọmọ rẹ̀ kan ṣoṣo Ismailu ni ṣùgbọ́n gbà tí ń ṣàdúrà yẹn ó ní ìròléyà àrọ́mọdọ́mọ torí wípé wọ́n ti ní àníyàn tó dáa ni wípé ọmọ yìí onú òbímọ onú òbímọ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ibi tí wọ́n sì máa gbé náà nù. kó mọ́ wàá já àwọn nìkan Rabbana waj'al af'idatan minan nasi tahwi ilayhim jíkà àwọn èèyàn máa rọ́ lọ sọ́dọ̀ wọn sáyìíká wọn kó máa rọ́ lọ sọ́dọ̀ wọn ni ló fà á tó fi wípé kò sígbà tí ẹ wo píkṣọ̀ kábà àbí tí wọ́n gbé hàn ní bọ́n ti máa gbé hàn yẹn tẹ̀lé wípé àwọn yẹn pọ̀ tí wọ́n yí ka kábà gbogbo àtẹ̀mí àti yín náà náà láti máa rò láti gbàkan sí gbàkejì pé a ti ẹ̀fẹ́ sàbẹ̀wò lé ọlọ́run ọkàn mùsùlùmí yóò ti wà nìyẹn wọ́n fẹ́ dí lọ ọlọ́run àdúrà nẹ́bí Ibrahim ló gbà fẹ́jà àfíìdàtà mínà náà ti tá wí ilayhim kí wọ́n máa lọ sọ́dọ̀ wọn warzuqhum minas samarat la'allahum yashkurun wá rọ̀ wọ́n lọ́rọ̀ pẹ̀lú àwọn èso nínú àwọn èso wọn náà bá gbàdúrà yìí èso tá sí dàbínú níbo ló jùlọ ìlú ìnáà pàápàá jùlọ ìlú Madina ìlú madina nabi sallallahu alayhi wa sallam àdúrà ńlá ńlá tí baba ńlá tó ti ṣe nìyẹn àwọn ọmọ anabi ismail ó wá padà wá di lárúbáwá kì í sì ṣe lárúbáwá láti kùlẹ̀ wọ́n ní kí ló fà bóòlù sì di lárúbáwá àwọn èèyàn àkọ́kọ́ àwọn èèyàn kàn wọ́n ń sìnrìn àjò lọ ti wọn ni wọ́n ṣàkíyèsí wípé àwọn ẹyẹ wọ́n pọ̀ ní ìtòsí ibi táwọn wà a sì mọ̀ wípé ẹyẹ yìí pọ̀ láàyè kan àìtí ẹ̀fẹ́ rẹ̀ yẹ láàyè kan àyàfi ààyè tí omi bá wà sí zamzam sì ti wà níbẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú bí ìyá nabi ismail sì ti bẹ̀lọ́n sí ń sọ wípé zamzam bí ọmọ ṣe ń fẹsẹ̀ walẹ̀ báyìí ìní omi ń yọ ni sọ pé zamzam ìyẹn ni wípé kó má tó fi di ibi kànga àwọn mùsùlùmí à ń sàǹfààní látara omi yìí títí lónìí omi tó wà níbẹ̀ yẹn àwọn ẹyẹ rí wọ́n wọ́n ń sàǹfààní látara rẹ̀ iná wọn fi pọ̀ wà ń bẹ̀ àwọn arìnrìnàjò yẹn wọ́n ti dá àmọ̀ bẹ́ẹ̀ wọ́n wá tọ pasẹ̀ ibi tí wọ́n ti rẹ̀ yẹ lọ àwọn ẹyẹ lọ wọ́n débẹ̀ wọ́n bá bá anabi ismailu àti ìyá rẹ̀ ń bẹ̀ wọ́n tọrọ yọ̀ǹda sẹ́wọ̀n ilé mọ gbọ́dọ̀ yìí ah, síwàhálà àwọn èèyàn àkọ́kọ́ tó wá kọ́ gbé ọ̀dọ̀ wọn lárúbáwá ni wọ́n ẹ̀yà lárúbáwá ni wọ́n nílòfà tí anabi ismail fi kọ́ èdè lárúbáwá látọ̀dọ̀ wọn fa nabiyullahi ismail ta'arraba ó di lárúbáwá ni laysa bi annahu arabiyyun asliya lófà anabi rọ ismail náà bímọ bímọ bímọ títí títí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá já rọmọdọ́mọ fún anabi ismail ìlú tó gbé iná náà ni àti gbé anabi ismail eh, wa muhammad dìde sallallahu alayhi wa sallam lẹ́lẹ́kejì anabi wa ishaq òun náà gbogbo anabi tó wá lẹ́yìn anabi ibrahim àrọmọdọ́mọ ni wọ́n jẹ́ fún ta ni o fún anabi ibrahim àdúrà nẹ́bí Ibrahim tún gbà náà ni nínú àdúrà tá nẹ́bí Ibrahim tún ṣe ni wípé wa idh ibtala Ibrahima rabbuhu bi kalimatin fa atammahun qala inni ja'iluka lin-nasi imama wọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá ń sọ fún nẹ́bí Ibrahim inni ja'iluka lin-nasi imama mo ti ṣe wà nẹ́bí Ibrahim ní aṣáájú fáwọn èèyàn àwọn ànábì ọlọ́run àpèjúwe ń bẹ lára wọn dáadáa kò wá dúpẹ́ fọ́lọ̀ ọba lásán wípé àti ìdúpẹ́ fọ́lọ̀ èmi lásájú gbogbo yín o ẹ̀farabalẹ̀ o ó tún wá bẹ lọ́wọ́ ọba fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ó ní qala wa min zurriyati àti orí mi nìkan ní mọ́ inú àwọn àrọ́mọdọ́mọ mi ń kọ́ ọlọ́ba wa ni ó ti bẹ lọ́wọ́ á sì gbàdúrà rẹ̀ قال لا ينال عهدي الظالمين رواية ورش sẹ́rí àdéhùn mi ọlọ́run kò àwọn alábòsí kò ní í jẹ́ alábòsí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ yẹn ni wípé ẹni tó bá jẹ́ ẹni rere nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ yóò rí rere àwọn tó jẹ́ ni nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ibrahim ọlọ́run bá sin wọn ó wà nínú wọn tí ìsà nàbí tó jẹ́ sọ́ọ́lẹ̀ lásán ishaq ó bí yakubu yakubu ó bí yóò bí yusuf alayhi salatu wassalam kílẹ̀ rí wa ọlọ́run bá sọ wípé أم كنتم شهداء إذ حضر يعقوب الموت ǹjẹ́ ẹ̀yin náà sóṣojú yín nígbà wo ìdàbọ̀rọ̀ Yaqub al-maut nígbà tí kú dé wá mú ẹ̀mí ànábì Yaqub ànábì Yaqub wá dojúkọ àwọn ọmọ rẹ̀ إذ قال لبنيه ما تعبدون من بعدي wọ́n sọ fáwọn èèyàn àwọn ọmọ rẹ̀ wípé kí lẹ́mọ̀ jọ́sìfù ti bá lọ tán mo jẹ́ fẹ́ mọ̀ kí n tó lọ قالوا نعبد إلهك ah bàbá wa olúwa ẹlẹ́dàá yín náà lájọsìn fún wa ilaha abaika ibrahim nínú àwọn èyí tó mú wa mọ̀ wípé àwọn bàbá ńlá wa nìyẹn yakubu a tún jọ́sìn fún olúwa àwọn bàbá ńlá rẹ̀ olúwa kan náà sì ni ìláhà abáìkà ibrahima olúwa ibrahim wa ismail àti ismail wa ishaq ilahan wahida wa nahnu lahu muslimun àti yakubu bàbá rẹ̀ ibrahim ishaq àti ismail àwọn bàbá rẹ̀ náà nìyẹn islam náà wọ́n ti kú ẹ̀sìn tí wọ́n ti kú náà làwa náà sí inú àwọn ẹ̀rí tó mú wa mọ̀ nìyẹn pé ànábì wa ishaq ànábì wa yaqub bàbá rẹ̀ ishaq bàbá ńlá rẹ̀ ibrahim ọlọ́ọ̀bá wa ní wàhábìnà lahu ishaq wa yaqub ó wá dákọ̀ ishaq àti yaqub ṣé àwọn ọmọdé ọmọ ẹni ọmọ ẹni náà ni àgbàbẹ́ ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi dákọ̀ yaqub nítorí fàá tó fi sí bẹ́ẹ̀ ó ní wípé àwọn olùmọ̀ ní bíbí ànábì Yakub ó sojú ànábì Ibrahim bí bàbá yẹn ti dàgbà tó ànábì Ibrahim kó lọ́n bá tó fún lọ́mọ gan ó pẹ́ tíyàwó rẹ̀ fi ń sọ wípé sóhun ó bímọ báyìí wa hadha ba'li shaykha nígbà tí ọkọ mi ti ti dàgbà tó báyìí ṣé sì bímọ nígbà táwọn màláìkà wá fún wọn ní ròdùnú nìyẹn ó ti dàgbà ànábì ọlọ́run bá wá fún ní Ismail ó tún wá dàgbà dàgbà dàgbà títí tí eh, Ishaku òun náà bímọ ó fi tó fẹ́yàwó ó fẹ́yàwó lójú rẹ̀ tó tún wá fi wá bí Yakub orí ńlá lọ́nà bá ṣe fún ànábì wa Ibrahim alayhi salatu wa salam ọlọ́run bá wá ní bá ti wá sórí rẹ̀ yìí fún ànábì Ibrahim a sì àwọn ọmọ yìí a sì wọ́n ní ẹ̀san fún un látàrí dáadáa tó náà ṣe ó jìnnà sí bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ ọlọ́ba ó tún wá sórí mí fún wa. wa wahabna lahum min rahmatina وجعلنا لهم لسان صدق عليا ọlọ́ọ̀bá ní a tún wá ta wọ́n lọ́rẹ ṣe mọ̀ pé láhùn jámàrún ó ti ju méjì lọ lahum wọn ní ìtumọ̀ rẹ̀ ni wípé ó ti kó anabi ibrahim sínú àtàwọn ọmọ rẹ̀ méjèèjì ìyẹn ishaqo àti yaqub àti ismailu náà wa wahabna lahum min rahmatina àtàwọn lọ́rẹ̀ nínú àánú àwọn ọlọ́run nínú òkẹwàá wa ja'alna lahum lisana sidqin aliyya. وجعلنا لهم لسان صدق عليا ọlọ́run bá ní a tún wá fi ọ̀rọ̀ òdodo sórí ahá àwọn èèyàn nípa àwọn aráalé ànábì Ibrahim kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ẹni tí ó sọ̀rọ̀ ànábì Ibrahim àyàfi kó sọ rere ń parẹ́ kódà tó fi dórí àwọn tí wọ́n gba ẹ̀sìn tó mú wá láyé lónìí táwọn nàṣọ́rọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ànábì Ibrahim wọ́n ní bàbá àgbàgbọ́ ni táwọn Yahudi náà bá sọ̀rọ̀ rẹ̀ dáadáa wọ́n máa sọ ń pa rẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀sìn pátá ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ fún wa wahabna lahum min rahmatina ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا وني من رحمتنا nínú kí àwọn ọlọ́run ìyẹn ni wípé ọlọ́run bá ó sì kí ànábì Ibrahim pẹ̀lú wípé àwọn ọmọdọ́mọ rẹ̀ ó jẹ́ káwọn ànábì ọ̀pọ̀ nù wọn ó fún wọn ní ìmọ̀ ó sì tẹ̀sà wọn lápapọ̀ wọn bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá máa ń ṣe fáwọn ẹni rí waja'alna lahum lisana sirqin aliyya àlékún ni nípa oore tọ́lọ̀ọ̀bá ti fánàbí Ibrahim wípé gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ wọn kéésì nìkan àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ Ishaq láfẹ́ ni Yakubu ni Ismailu ni rírí làwọn yẹn máa ń sọ ń parun wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́lọ́ọ̀bá máa ń ṣe fáwọn ẹni rí ìgbà tó náà bá gbà fa nàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abubakar radiyallahu anhu ó di wípé tibon náà sì ni ó súnmọ́ nàbí ó náà lọ́rẹ́ rẹ̀ oúnjẹ náà wọ́n jọ sí hijira lọ sílùú madina ó wá di wípé gbogbo ìyẹn dáadáa náà wọ́n sọ nípa abubakar tó ní wọ́n bá sọ ń pa wọ́n sọ dáadáa ń pa dáadáa ní òun sàmsọ́ ń parẹ̀ abubakar radiyallahu anhu ìwà máa ń bẹ̀lọ̀ wípé allahumma la tu'akhidhni bima yaquluna ìwọ ọlọ́run bá dákun rírí tó ń sọ nípa mi yìí má fi bì mí má fi fìyà jẹ mí waghfir li ma la ya'lamun ṣé mo kúkú ń dá àwọn nǹkan míì náà ń kọ̀rọ̀ káwọn ò mọ̀ ń parẹ́ tó ṣe wípé bóyá tó bá mọ̀ gan wọn àti sálámù sí mi láíláí gẹ́gẹ́ bí àfọ olórin ti kọ́ ó ní wàláhì lẹ́wọ́ àlìmọ́ kọ̀ bí hasari ìrọ̀tí لأبى السلام ó ní mo fọ́lọ́wọ́ bá búra ká láwọn èèyàn bá mọ nǹkan tí mò ń dánwò nǹkọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ ewu dáadáa èèyàn kan ni tó ṣe wípé tí èèyàn bá gbé fún ọdún mẹ́wàá yẹn lè mọ́ rí àìdá rẹ̀ kan ṣùgbọ́n àwọn ẹni rí wọn yìí fọra wọn mọ́ àwọn ẹni rí sí ni wọn yìí fọra wọn mọ́ ó ní wọn lọ́ọ̀dì lẹ́wọ́ ààyè ní ọkọ̀ bí àtẹ̀lé ọ̀rọ̀ ká ní wọ́n bá dá kọ̀kọ̀ mímọ̀ ní yóò ti dá لا أبى السلام علي من يلقاني kò sẹ́ni tí ó pàdé mi tí ó sàlámà sí mi báwọn sálàfù ti mọ́ sọnù abubakar rẹ̀ bọ́lá ní wọ́n ń bẹ́ lọ wípé wọ̀fírílì máa la ya'lamuna foríjì mi ní àwọn nǹkan tí fún ọmọ nípa mi waj'alni khayran mimma yabunnun sèmi ní ẹni tí ó lóore jùmọ́ sí ń wù mí lọ anábì sì sọ nípa abubakar nígbà tí wọ́n sọ rírí ń parẹ́ ó ní dhalika ajilu bushra al-mu'min eléyìí náà ni ìró tọ́lọ̀ bá máa ń yára fún mọ́mìnì látàyé yóò sì mọ̀ gbọ́ kìí ṣe rọ́ ni wọ́n máa sọ ń parẹ̀ òdodo ni laja'alna lahum lisana sidqin aliyya wọ́n ní kí ni túmọ̀ aliyya fi jami'il milal gbogbo oríṣiríṣi ẹ̀sìn pátápátá ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tó da ni wọ́n máa sọ nípa àwọn ará ilé anabiwa Ibrahim aleyhi salatu wa salam ibi tí a ti dúró lónìí nìyí abẹ́ ọlọ́ọ̀bẹ lẹ́dàá wa kó ṣe wá láǹfààní pẹ̀lú àwọn nǹkan tá à ń gbọ́ kó ṣe nírọ̀rùn fún wa láti mọ̀ fi wọ́n sí wa hù kó sì tẹ́wọ́ gba àwọn sùyáàmù wa àti kìyáàmù wa lọ́wọ́ wa kó sì ṣe wá lórí ilá papọ̀ Thank you.